السلام عليكم ورحمة الله وبركاته فلدي أجزاء سميت النبي صلى الله عليه وسلم في الصلاة Sáàmù Ramadan tí ẹ bá ti rí oṣù tó lé ẹ ṣe ìtúnu kúrò nínú oṣù Ramadan tí ẹ bá tún ti rí oṣù tó lé a kì í bá a mà tí korokoro bá dín lọ́nà láti rí i ẹ̀ka ọjọ́ kó pé ọgbọ̀n ètò túmọ̀ sí pé ìjọ kejì tọgbọ̀n lọ́dọ̀ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan àbí nínú oṣù Shawwal adúpẹ́ fún Allah ìpè lónìí yìí báyìí wọ́n rí oṣù lẹ́yìn ìgbà tó ń wọ̀ eléyìí tó túmọ̀ sí wípé a ti wọ òru àkọ́kọ́ nínú oṣù Ramadan alápọ̀nlé bẹ́ẹ̀ lànà bìí ti ṣe ti pa wá láṣẹ tẹ́ ẹ bá rọ́ọ̀sù tẹ́ ẹ bá tún rọ́ọ̀sù ẹ ṣe ìtúnu ẹ bẹ̀rẹ̀ Ramadan ẹ gbọ́dọ̀ fìfẹ́ nù fi bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà ilé ìtọ́takùtà nábì yín sallallahu alaihi lórúkọ pẹ́fẹ́ sẹ́sì fún Allah wáyé o nínú àwọn ẹ̀kọ́ tó ẹ ká mà ní òru àkọ́kọ́ yìí sáàsì dìmú títí tí Ramadan fi tán òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam wọn ni la siyama liman lam yubayyit an-niyyata min al-layl gbogbo ẹnikẹ́ni tó bá fi lè sùn yóò dání àti sọ sùyàmù látàlẹ́ kó tó sùn kò ní ní sùyàmù tó bá ṣe. eléyìí jẹ́ ti oṣù Ramadan yàtọ̀ sáwọn sùyàmù yòókù tá ṣe tọ́já tinú eléyìí ti ṣẹlẹ̀ agbára láyé ìpalẹ dàníyà lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti má yẹbù tó wà nù súnà pànàbí sallallahu alaihi wasallam ọmọ wá sílé etí ọba ní ọjọ́ nínú àwọn ìyàwó wa wọn á béèrè pé ǹjẹ́ aró ń jẹ ńlé tí àwọn bá ti ní kò sí nǹkan kan lé ọlọ́bẹ̀ sọ wípé ajẹ́ pé mò ń sọ síyà ètò wọn dàníyà tẹ́lẹ̀ tó bá jẹ́ pé síyà múnáfílà ni wọ́n lè dàníyà láàárọ̀ àmọ́ ti Ramadan yìí à èèyàn máa dà níyàn sùn ni ẹni tí ó bá gbàgbé kẹ́ni tó rántí ọmọ ara létí tábà ti fẹ́ lọ sùn ní ìsìn èèyàn dà níyàn wípé mo fẹ́ sùn sí yàmù tọ̀la tó o máa wulẹ̀ sí karambà ní èdè tó gbọ̀ sọ bẹ́ẹ̀ sínú ẹ̀mí ẹ bí mo fẹ́ sùn sí yàmù tọ̀la ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan bẹ́ẹ̀ lédè Yorùbá rẹ̀ tó bá ti ní nínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ kó sì sùn lórí bẹ́ẹ̀ insha allah insha allah ó ti dà níyànjú ẹni tó bá rántí tábà ti jí sáàrì rántí láti dàníyàn tó bá ti dàníyàn láti sàárè náà ó tó torí ẹ àníyàn yun ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn sì ní kọjá pé kátó di fáàsùn láti dàníyàn bá a bá kùnà láti dàníyàn látàrí gbàgbé àjọpẹ́ta bá ti jí sáàrì ká dàníyàn ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ èsì pé àdàládàpọ̀ gẹ́gẹ́ bá màlìkí àti sọ ọ̀rọ̀ wọn yẹn ọ̀dọ́gba kò jojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ tó dá dúró gédégbé bàbá baálé ẹ rán àwọn ará ilé yín létí àwọn ọmọ yín àwọn ìyàwó yín ẹ rán wọn létí kẹ́ ti dàníyàn kẹ́ tó sùn ẹ rí i pé ẹ̀ní rán wọn létí díẹ̀ méjì ẹ mẹ́ta lọ ó ti di pọ́ mọ́ àwọn náà la insha allah torí de eléyìí báyìí eléyìí ń jẹ́ báyìí wá gbìyànjú ẹni tó lu ẹlẹ́dàá bá ní kó jí ní sáàrì tó gbìyànjú láti jẹ́ ẹni tí ò jì bẹ̀rẹ̀ látòrí àwọn ẹni tó wà nítòsí rẹ̀ nínú ilé yín ẹ jí wọn ẹ má ṣe kéta ẹ má ṣe mọ́tara ẹni nìkan tó fi wá jẹ́ pé ọbọ̀ bàtà lẹ́sẹ̀ ẹsẹ̀ lọ́ọ́ máa fi rìn láàrin ilé torí kí wọ́n má bàa fura mọ̀ pé ó ti jí tọ́lá ń fẹ́ kọ́ ṣe kébi ọ̀pá wọn torí ẹlòmíọ̀ láàánú wàláhì wọ́n kàn ṣe ìsìláàmù nìkan láàánú torí ẹ̀ wọ́n jí ojú àwọn ará ilé yín o tún lè lọ sí ilé tó tún wà ń tòsí rẹ wọ́n bá pè wọ́n títí lórí aago tó wọ́n bá dáhùn ẹ lọ kanlẹ̀ fún wọn torí pé oore ńlá lẹ̀ ń ṣe fún wọn yẹn ẹlòmíì oorun oorun wúwo lórí rẹ̀ yé tètè jí bọ̀rọ̀bọ̀rọ̀ fẹ́ lọ jí wọn títí kápá ń ṣe wéré ìranù kankan o ẹ̀hẹ́n ráńpẹ́ fi wéré lọ jí àwọn èèyàn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ọ allah abẹ allah bá ti ṣe bẹ̀rẹ̀ ramadan náà pẹ̀lú dáadáa olúwa kọjá ká parí rẹ̀ pẹ̀lú dáadáa àwọn orin ńlá ńlá ńlá ńlá ńlá olúwa máa fi sèyàn nínú oṣù ramadan olúwa kò fi ṣe gbogbo wa olúwa ẹlẹ́dàá kò forí jìn wa olúwa ẹlẹ́dàá kò kẹ́ wa olúwa ẹlẹ́dàá kò bọ́kùn náà kúrò lọ́rùn wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.